ẹ̀yin ọlọ́run lógo nítorí wí jésù ti jíǹde kúrò ní òkú ó kú lérí igi àgbélébù kele gbà á lànà ẹ̀ṣẹ̀ wa oró okú kè lágbá lérí rẹ mọ́ lẹ́sàn ń bẹ lọ́run ó sàn ń bẹ nínú ọkàn mi náà mo ti padà kúrò ní ẹ̀ṣẹ̀ mi mo sàn ti gbogbo ẹlẹ̀ mo sàn ti gbàgbọ́ bí olùgbàlà mi ó ti mẹ́rin mímọ́ rẹ sínú ọkàn mi lẹ́sàn mo ní ayọ̀ ńláńlá nínú ọkàn mi nítorí jésù ń gbé nínú ọkàn mi mo mọ̀ wí gbogbo ẹ̀ṣẹ̀ mi ló ti fò lọ bí mo bá kú yẹn mà lè bá gbé láéláé nígbà ọ̀hún àá mójú gan ní ara wa yìí ní yé máa yan ọlọ́run torí ọmọ rẹ̀ jésù kristi caminho. Yes.